Exercise one. Ọjọ́ Jímọ̀. Ṣé o lọ sọ́jà lọ́jọ́ Jímọ̀? Rárá, Sátidé ni mo lọ. Ọjọ́ Jímọ̀. Ṣé o lọ sọ́jà lọ́jọ́ Jímọ̀? Rárá sátidé ni mo lọ sátidé ṣé o lọ sọ́jà ní sátidé rárá ọjọ́ ìsinmi ni mo lọ sátidé ṣé o lọ sọ́jà ní sátidé. rárá ọjọ́ ìsinmi ni mo lọ ọjọ́ ìsinmi ṣé o lọ sọ́jà lọ́jọ́ ìsinmi rárá ọjọ́ kìíní ọ̀sẹ̀ ni mo lọ ọjọ́ ìsinmi. ṣé o lọ sọ́jà lọ́jọ́ ìsinmi. rárá ọjọ́ kìíní ọ̀sẹ̀ ni mo lọ. ọjọ́ kìíní ọ̀sẹ̀. ṣé o lọ sọ́jà lọ́jọ́ kìíní ọ̀sẹ̀.